mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré ọdúnládé adékọ́lá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ìyàwó rẹ̀ kú oríire ọjọ́ ìbí èyí tó jẹ́ wípé òní ni ruth adékọ́lá pé ogójì ọdún lóòkè pẹ̀ ọdúnládé adékọ́lá ló fi àwọn àwòrán ìyàwó rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun nífẹ̀ẹ́ ìyàwó òun wípé òun ni ìfẹ́ ayé òun òun sì máa nífẹ̀ẹ́ rẹ̀ títí ayérayé tí àwọn òṣèré àti olólùfẹ́ rẹ̀ náà sì ń kí ìyàwó náà kú oríire ti ọjọ́ ìbí wípé ẹ̀mí rẹ̀ aṣọ́pọ̀ rẹ̀ láyé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n ti rẹ́rìn-ín àrìn tàkìtì látàrí fọ́nrán fídíò tí ìtẹ̀lẹ̀ di icon fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ọmọ rẹ̀ obìnrin dábírà náà ti darapọ̀ pẹ̀lú ìtakọ̀ngbọ̀n orin tí Savage kọ tí ó sì mú kí àwọn olólùfẹ́ rẹ̀ náà sọ wípé àwọn nífẹ̀ẹ́ ọmọ náà gidigidi wípé lóòótọ́ ni pé ọmọ èyí ènìyàn kan máa wá mú ọmọ náà ní ọjọ́ iwájú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà adẹ́rìn-pòṣónú Samuel Animashaun tí àwọn ènìyàn mọ̀ sí Bro Shaggy ló fi àwọn àwòrán tó yà nígbà tí ó lọ ṣeré ìdárayá fún wọn ní òkè òkun ìyẹn London bẹ́ẹ̀ ló sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gbà lálejò àti àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ tí wọ́n sì jọ dá àwọn èèyàn lárayá wípé wọ́n ṣeun ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje òjíṣẹ́ olúwa Bishop David Oyedepo ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé kì í ṣe àdúrà tàbí lílọ sí ibi ìdánilẹ́kọ̀ọ́ nípa ìdílé ló lè mú kí ènìyàn ní ìdílé aláyọ̀ bí kò ṣe kí ènìyàn mọ ojúṣe rẹ̀ kí ó gbà á kí ó sì ṣe ojúṣe rẹ̀ nínú ilé ìyẹn gan ló lè mú kí irú ìgbéyàwó náà já sí ayọ̀ tí ìdílé náà sì já sí ìdílé aláyọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ òṣèré Rotimi Salami ló fi fọ́nrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ sí abẹ́ fọ́nrán náà wípé níbo ni àwọn tí àwọn jọ jẹ́ ọmọ oṣù kọkànlá wà kí wọ́n sọ̀rọ̀ nítorí ọmọ oṣù kọkànlá ni òun tí wọ́n sì bí òun ní ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù náà bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ oṣù kọkànlá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tí wọ́n sì ń kí ikú ìpalẹ̀mọ́ wípé ọjọ́ ayọ̀ ni ọjọ́ náà jẹ́ fún àwọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún bí a kò bá gbàgbé wípé wúyewúye kan ń lọ láti ọjọ́ tó ti pẹ́ nípa ìlú mọ̀ọ́ká òṣèré òjó arówóṣafẹ́ tí àwọn ènìyàn mọ̀ sí fàdèyí olóró wípé ó ti papòdà irọ́ pátápátá gbáà ní eléyìí o èyí ló mú kí adẹ́rìn-pòṣónú báyégún olúwatóyìn ìyẹn wòlíì àròlé fi fọ́nrán ibi tí òun àti bàbá náà ti ń sọ̀rọ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ ó ní àárẹ̀ àgbà ló mú bàbá o tí wọn kò sì fi ṣe eré orí ìtàgé mọ́ tí bàbá náà sì òun nílò owó láti lè máa ṣe àyẹ̀wò ara òun nígbà gbogbo wípé kí àwọn ènìyàn kí wọ́n ran òun lọ́wọ́ tí wòlíì àròlé náà sì sọ wípé lóòótọ́ ni wípé láti ọdún tó ti kọjá ni òun ti rí bàbá tí òun sì ti ń ṣe ẹ̀tọ́ òun ó wá ní òun sì ti mọ̀ wípé àwọn olólùfẹ́ òun fẹ́ràn kí wọ́n máa ran àwọn ènìyàn lọ́wọ́ ó ní ó ti wá dé báyìí o ó ní kí ẹ ran bàbá lọ́wọ́ kí bàbá lè máa tọ́jú ara wọn ó sì tún súre fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ọlọ́run á máa bùkún wọn níbi tí wọ́n ti mú owó náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré Alex Ekubo ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé owó tóun bá rí báyìí wípé owó fàájì ni pé káwọn ènìyàn máa ń yọnu sọ kí wọ́n sì máa yọra wọn lẹ́nu nípa ọjọ́ ọ̀la òun wípé tó bá di ọdún tó ń bọ̀ òun máa máa ṣẹ̀ṣẹ̀ máa ronú bí ọjọ́ ọ̀la òun ṣe máa rí ó ní owó tóun bá ní báyìí ó ní owó fàájì ni nítorí ọjọ́ ọ̀la òun ò lọ síbì kankan tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì dá lóhùn wípé òótọ́ ọ̀rọ̀ ló sọ pé òun t tí ẹyẹ bá jẹ lẹyẹ ń gbé fò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta olùrànlọ́wọ́ pàtàkì sí ìlú mọ̀ọ́ká Bobrisky tẹ́lẹ̀rí ìyẹn oyè ló ti padà fẹnu rẹ̀ gbolẹ̀ níwájú ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀rí bẹ́ẹ̀ ló sì bẹ́ gidigidi wípé kó má bínú sí òun mọ́ pé òun fẹ́ tẹ̀síwájú nínú ìrìn àjò ayé òun ó wá ní à ilé ayé ilé asán ó ní téèyàn bá ti rí fìrìfìrì kú ó máa mọ̀ wípé à ayé yìí ayé asán ni eléyìí ló wá mú kí ó wá sọ fún àwọn ènìyàn wípé ẹ máa ṣe dáadáa pẹ̀lú ara yín látàrí àìsàn tó wó lulẹ̀ ṣẹlẹ̀ bí oṣù mélòó kan sẹ́yìn àti ohun tó ń là kọjá ló mú kọ eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì tún bi ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀rí wípé kó má bínú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Fúnkẹ́ Akíndélé tí àwọn ènìyàn mọ̀ sí Jennifer ló sọ wípé òun máa máa ṣe ohun tí ó máa mú kí àwọn ènìyàn máa bùn òun ní mílíọ̀nù pounds àti dọ́là ni òun máa máa ṣe báyìí o Jennifer ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ lọ́lọ́kan òjọ̀kan náà sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lábẹ́ ọ̀rọ̀ náà wípé kí ó fi nọ́mbà àti orúkọ ilé ìfowópamọ́ rẹ̀ ránṣẹ́ sí àwọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ní ìlú mọ̀ọ́ká adẹ́rùnpọ̀ṣọ́nù Kẹ́ṣirò Adépẹ̀lúmi fífi fọ́nrán fídíò kan fi ránṣẹ́ sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń jó tó sì ti ń yọ̀ tinú rẹ̀ sí ń dùn ó wá kọ sí abẹ́ ìtàkùn ayélujára rẹ̀ wípé gbogbo àwọn tí wọ́n bá bí ní oṣù November kí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òun nítorí òun fẹ́ mọ àwọn tí àwọn jọ jẹ́ ọmọ oṣù kan náà ó ní ọmọ ọlọ́dún làwọn tí àwọn sì máa máa dunnú títí ọjọ́ alẹ́ àwọn ni. kò ní fún àjàbalẹ̀ ìròyìn ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.